أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́wọ́ ọba a fi ẹ̀mí ìmúrin ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ bákanáà látọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ọlọ́run kó bá wa kẹ́ kẹ́ gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àná ní àpapọ̀ insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú tíra Umdatul Ahkam ìtí àmbálọ kìtàbù sọ̀látù náà ni aṣèwà hadithi tí a máa gbéyẹ̀wò ní ìní ó ní hadithi Abi Qatada رضي الله تعالى عنه أن عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يصلي وهو حامل أمامة بن أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وآله وسلم لأبي العاص بن ربيع بن عبد الشمس فإذا سجد وضعها وإذا قام حملها حديثي أن بلطد أبو قتادة الأنصاري قال قبا يونسي وني نبي محمد صلى الله عليه وآله وسلم كان يصلي وهو يحمل أمامة بنت زيد بنت زينب بنت رسول الله صلى الله عليه وآله وسلم أن أبي قتادة ولا نبي كيرون نجوك أن تبي أمام داني ọgbẹ́ Umama dání lórí irun Umama yìí jẹ́ ọmọ Zainab Zainab jọmọ Ànábì àìpé umama yìí kí ló jẹ́ sánẹ́bì ọmọ ọmọ nínú ọmọ ànẹ́bì ní Zainab ọ̀nà wá bí umama bàbá umama ti ṣí ọkọ Zainab ó ní àbí áásí bọ́nà Rabi' bọ́nà Abdushams nínú ànẹ́bì gbé ọmọ yìí dání lórí irun fáìbà sájádá wàbá àhá tánàbí bá ti forí kanlẹ̀ tánàbí bá ti forí kanlẹ̀ wàbá àhá yóò gbọmọ yìí sílẹ̀ nígbà tó bá dóbi forí kanlẹ̀ fáìbà kọ́ ọmọ nígbà tó bá tó dìde padà láti máa bá rán lọ hamalaha. ha yóò tó gbé ọmọ yìí hadithi al-imam al-bukhari wọ́n gbà wá nù sahih wọn bákan náà al-imam muslim afọ imam bukhari gbà nù naam sahih wọn bẹ́ẹ̀ náà bákan náà al-adab al-mufrad bákan náà imam muslim náà wọ́n gbà wá àti àwọn afáàmì gbé abi daud àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. ìtumọ̀ tí hadithi kó sínú ní àpapọ̀ wọn ni pé ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ala janibin kabirin min al-'abd àánú tí ọlọ́run fún ó pọ̀ ọlọ́run fi àánú sínú ròyìn ọlọ́run fa àánú sí lójú gẹ́bí yorùbá ṣe máa ń sọ ọ̀nà láàánú àwọn èèyàn lójú wọ̀lọ́p ìfiwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn fi bá yẹn lò wà fanabi wà ráhmàtí wà ráfàtí ìkẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àánú ìròyìn ànẹ́bì ni fàkánà yàtàwádàdó ìlàsìgáàrí wàlìkìbáàrí anábì gbogbo èèyàn ní ma nífẹ̀ẹ́ àtọmọdé àtàgbà wàlẹ̀ àgbìnìyà í wàlẹ̀ fọ́kọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ àtàláìní gbogbo ànábì ní kó mara ló nífẹ̀ẹ́ wọn ẹni páwọn èèyàn míì tó yẹ páwọn àgbàlagbà nìkan náà ni ó nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ lómi bẹ̀rẹ̀ pé yíò wọn sáàrí pàgbàlagbà ni tí ó nífẹ̀ẹ́ ọmọ kéèké tó lè fẹ́ máa jòkó tì wọn láti máa gbé wọn yíò wọn kárẹ́ tí ó nífẹ̀ẹ́ àgbàlagbà àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ á máa gbé ọmọ kéèké ní wọn lọ jókòó ìyẹn wọn ṣùgbọ́n rẹ̀ náà ṣe wà ẹlòmíì àwọn olówó nìkan ni ó nífẹ̀ẹ́ àwọn tó wà kíláàsì wọn fẹjọ jẹgbẹ́ kò ní rí tálíkà lójú kò ní nífẹ̀ẹ́ wọn lẹ́yìn tálíkà náà lè nífẹ̀ẹ́ ara wọn kẹ́ mọ́ nífẹ̀ẹ́ olówó ṣùgbọ́n náà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹ̀ ló nífẹ̀ẹ́ abáwọlù pẹ̀lú dáadáa torí pé àánú iná lọ́lọ́run àdédé rán ẹjú pé kọ wá jẹ́ àánú fún gbogbo ayé lọ ànábì ṣe àánú ìlú kan àbí tẹbí rẹ nìkan àwọn ẹlòmí ọmọ ìròyìn ẹlòmí inú ẹbí wọn pé aláàánú wa ẹbí inú ṣùgbọ́n ànábì àánú gbogbo ayé pátá náà ló kọ́lá tó dọ́dọ̀ ẹranko pé táwọn ẹranko bá mọ ìlànà tánábì fi ilẹ̀ pé ká fi bá wọn lò ní ẹ̀lùmọ́ ìdí sí yẹn wọ́n nífẹ̀ẹ́ ta ní wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ànábì ọlọ́ni laqad ja'akum rasulun min anfusikum òjíṣẹ́ kẹtì wá lára yín azizun alayhi òjíṣẹ́ pé ní a máa tóbi lọ́kàn rẹ̀ ma àníntùn tó bá jẹ́ nǹkan nira fún yín kò fẹ́ nira kankan fún yín níjọba ní lára a máa dùn òun náà tó pé kò fẹ́ nǹkan nira fáwọn àdìbòmọ́ rẹ̀ harisun aleikum òjìká tó yẹ pé ní a máa sojú kòkòrò bóòlẹ̀ ṣe mọ̀nà bóòlẹ̀ ṣe rí kí ọlọ́run kì í ṣe bá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́nu pẹ́kẹ́ ibi táyìn yóò sọ̀nù náà máa ń tì wọ́n sí bó náà ṣe gbé nǹkan ẹbọ fún wọn àwọn oríṣiríṣi àdúrà tó ti lárúkọ àlùjánu lọ wọ́n máa gbé fún wọn ẹlòmílẹ̀ láàánú tó wọn nílùú pé wọ́n sàfihàn kan wọ́n pa kíní kan fún nǹkan kan táwọn máa gbé fún wọn kò sáà náà bí ọlọ́run tó mélé yìí wá téèyàn bá ń ṣerú nǹkan báyìí gan àwọn ànábì ọlọ́run látara àánú tọ́lọ̀ ń fún yẹn wọ́n wà láti yọ kó mẹ́ ni àyè tíyẹn sínú ẹbọ torí pé ìtọ́lọ̀ ń fèrò yàn ànábì ní harisun aleikum ẹni tí ó máa sojú kòkòrò síbi dáadáa yín bóòlẹ́ ṣe mọ̀nà bóòlẹ́ ṣe dúró déédéé gbogbo ẹnikẹ́ni lónìí tó bá ní òun tẹ̀lé ànábì iṣẹ́ tánábì gbé kalẹ̀ lòun náà fọ́lò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó náà lánàá àyàn lójú yóò fẹ́ dáadáa fún wọn yóò mọ ọkùnrin ti bí òdodo yóò mọ fi tí ń jẹ́ súnà níbi ìrìnlẹ̀ fáwọn èèyàn kìí ṣe bídíà ni ó mọ pípè sí yóò mọ fi àtàwọ̀hídìl khalis ìmọ̀lọ́run lẹ́yọ ọ̀kan ṣoṣo kìí ṣe ní ó mọ pípè sí kò ìdá nǹkan mọ́ ọlọ́run ọba ọba àlèkè ọlá kòrìndì ní káyẹ̀ máa sí nǹkan mí fara bí gbẹ́rẹ́ àbí máa sọ nǹkan mọ́ra bí àdó àwọn etíra fún yín ni kò ní sínú ọ̀rọ̀ rẹ̀ tó pé ẹni tí bá ń lórí ìlànà ànábì ìròyìn tó lọ́n fi ròyìn ànábì pé harisun aleikum kí ẹn tí ń sojú kòkòrò dáadáa lórí yìí ni bẹ́ẹ̀ lẹni tó náà náà ń ṣiṣẹ́ dáwà àti ń pèpè ló náà gbọ́dọ̀ rí fẹ́ pé lóòótọ́ ibi tànábì ní ń pèpè sí kéré pé àkàtà mọ́ sọ kí táwọn èèyàn dàrú àbí ẹni tó gbé jẹ́ làbí lẹ́yìn tí ń sọ náà ó lè láwọn òtàlẹ́ ní kí ní retí ẹni nǹkan kan ní ṣẹlẹ̀ sóhun ibi tó ti fẹ́ jẹnu ká ní tọ́sọ́nà ká tẹ́sọ̀ yín ò lè sálà náà lẹ́lá ọ̀rọ̀ alẹ́ ò lè tó báyìí báyìí tẹ́ ṣe nù ní tí ó sọ fún kọ́mọ èyí tí ó mọ̀ di pé ẹ pàdé ẹ̀ kan àbáyín sàkíní kan àti àjò kan fún yín ibi tí ẹ bá ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ yóò padà wá rinlẹ̀ inú ọkàn fẹ́ pé gbówú kọjú níbo ní lọ ilẹ̀ alájò yìí náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àti kólùsùkò sínú páńpẹ́ báyìí lé ànábì tọ́lọ́run rẹ̀ ti wá tọ́lọ́run fi ìròyìn ẹ̀ pé aláàánú ló jẹ́ fáwọn ẹ̀dá bilmu'minina ra'ufur rahim aláàánú oníkẹ̀ẹ́ lára pé ànábì ó láàánú yàn lójú òun náà ni gbígbé ọmọdé tó ń gbé ọmọ dání lórí irun láti tó sàánú ọmọ kéékèèké wàlá àdálò alá àkàlákì ìlkẹ̀ríma ẹni nínú nǹkan tí ń tọ́ka lórí ìwà ànábì tó jẹ́wọ́ àpọ́nlé yìí kò sí tí ń tọ́ka tó ju min hamuli ìṣìdá àfìdá sí i àfidáàtìhì tí kó gbé kan nínú àwọn ọmọ ọmọ rẹ̀ wà ó wà fi sọ́lá tó yẹ kó sí wà lórí irun haitu yẹ jọ alùhá alà àtíkìhì ìbàkọ́n tó yẹ kó ìtìjì ká rẹ̀ báyìí nígbà tó bá ń kírun lọ fáìdà rọ́kà àwùsájàdà wà bọ́ àhá fìlàáwù tó bá rùkú tó sujúd yóò gbé lẹ̀ ففي هذا السماح الكريم ẹni látara anú ànábì tó jẹ́wà pàlẹ́ tí ń wùyí tàṣírí ń wàtà tí ìlú ummatul islami al-muhammadiyya inú táàrí bẹ̀ ni pé òfin ẹ̀sìn wa tí fi ìgbàláyè pẹ̀lú kàbáyà lè ṣe ń fi lélẹ̀ bákaná wàtẹ̀síhìlò lè ummati al-muhammadiyya àti pé ní ìgbé nǹkan fúyẹ́ bá wà lè umma yìí torí pé ẹ̀sìn islam àbí ṣẹ̀ríà islam ṣẹ̀ríàtún ṣẹ̀ríàtún sáhàlà ṣẹ̀ríàtún sí kíni tó rọrùn ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni òní kan ṣe lé sọ pé ẹ̀sìn yìí le òfin yìí le aláìní kẹrìsìlẹ̀ tí bá ń sọ yìí ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni ọlọ́ni wà máa jẹ́ alá aleikum fi díìnì min haraj ọlọ́run ọba ò gbénira bá yín nínú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún wa ìrọ̀rùn ló bá dé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní lábọ̀ wa lọ́rùn ọlọ́run lábọ̀ ẹnìkọ̀kan wa lọ́rùn àyàfi ń ta alágbára tẹ́bá ti pẹ́ ti gbé nǹkan kẹkalẹ̀ nǹkan rọrùn ni tí ẹ bá fẹ́ mọ́ rọrùn ṣẹ̀rí àtànábí mo wá kókò ń pí ẹ̀rẹ̀ sí ṣẹ̀rí àtò ti ṣíwájú rẹ̀ yóò rí rọrùn yìí kókò ń pí ààwẹ̀ wa máwẹ̀ tó ti gbà kánábí tó dé kókò ń pí ìmọ́ra tọ́lọ ń ṣe fún wa àti tọ́ ìyẹn ṣe kálẹ́mì tó dé alẹ́mìsọ́nù hadithi kẹgbẹ́ náà àwọn nǹkan ẹ̀fà tọ́lọ ń fún ni pé wàjú ìlàtìlà ardu kulluha lítọ̀húrọ̀ wà masjida pé gbogbo lẹ́lẹ̀ lọ́lọ́run fi ṣe nǹkan mọ́ra fún mi ilé mi a pé ní àlòwàlá ìmọ́ra eléèpẹ̀ kò sí fáwọn àlè ó mọ̀ mí jù anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kátọ́wà wo àwọn nǹkan oríṣiríṣi míì tọ́lọ̀ ń gbé fánàbí tẹ́ pé nira ní àbí ìdẹ̀kùn ló wà ń bẹ̀ kò sí nǹkan nira ní níbẹ̀ ara nǹkan dẹ̀kùn òun náà tí hadisi mú wá pé ànábì gbé Umama tó jẹ́ ọmọ Zainab ògbèdání ní orí irun nígbà ó bá ti rùkú rẹ̀ forí kalẹ̀ yóò gbé kalẹ̀ tó bá tún dìde láti kíra ka ẹlẹ́ẹ̀kejì yóò tún gbé dání ó ní àwọn àfáà wa ṣàlàyé púpọ̀ lórí hadisi yìí aláàtọ́ ní nẹ́sìkò ti bá pé àdíṣe lè àti parẹ́ òfin yẹn ò sí ó ti wà tẹ́lẹ̀ àwọn kan sọ yóò a sì mọ̀ pé ní ọlọ́run bọba àlejọ́lá ọba ti wòlé máa ń gbófin lẹ̀ ara àwọn òfin tó ti wà tẹ́lẹ̀ tọ́lọ́run ti ní kò sí mọ́ wọ́n irú rẹ̀ lélẹ́yìn náà wọ́n yẹ pé wọ́n wá fún aláwọn ẹ̀rí èyí tó parẹ́ bóyá nu tó sì lè mú wa ní ẹ̀rí ìnàfíìsọ̀ láti ṣúgọ́lá pé àìrójúráyé wà lórí irun ẹ̀sùn ọ̀gbẹ́ tí ń gbé ọmọ dání tuntun gbélẹ̀ àkọ́wọ́ tí ń ṣe nǹkan mínú ẹ̀ tó ti kí wọ́n yẹ kó bí ti kọjá arú yìí bóyá arú àdìsí tí ó fẹ́ ló parẹ́ ni gbèrè pé ní káàdìkà pa kẹkẹrẹ inú tákọ̀ wò pé èwo ló kọ́kọ́ wà àrínú àwọn àwọn alápèmọ́ máa ra wọn mọ̀ nílùú ayé àwọn alìmọ̀tà álímù kí ní wọ́n pé alìmọ̀tà álímù ẹ́ táwọn náà ṣe bí kíní òní mímọ̀ lọ́ní kò sí tí ń jẹ́ nẹ́sù ẹ̀dùnmọ̀rú ẹni tí ó sọ ẹ̀bá ní ara àsọkúsọ rẹ̀ kanu kò sí nẹ́sù inú alukur'an ẹ̀dì ráwọn ẹ̀tọ́ wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ́pẹ́ lómi gan nínú ṣẹ̀ríà ó ti ó ti ṣe kíní ó ti eh, subhanallah ó ti ní ṣàdájà mi yà lọ́wọ́ ogun ní ó sì rí òfin tó para wọn rẹ̀ ó wà ní alukur'an ó wà ní hadith anabi ẹni ẹ̀gbọ́n tánàbí sọ ní hadith kan kúntù nà háìtùkún àni ziyara ti lè kùbúrù èmọ́ ní kẹ́rọ mọ́ lọ bẹ sàárè wò yẹn lòfin tó wà tẹ́lẹ̀ kò sáyè fún ilẹ̀ bẹ sàárè wò fàṣùrù ha anáwíwá pàṣẹ pé ẹ máa wá lọ bẹ̀ wò báyìí fa iná ha tó fa kírò kùmọ̀lá àkírọ̀ torí pé onímọ̀ jẹ́ kẹ́ máa rántí ọ̀run jẹ́mọ́ ìdájọ́ méjèèjì kí ló ṣẹlẹ̀ kan ìkẹ́ pa kan èjì ẹ má bẹ̀wò tẹ́lẹ̀ ń tó wà tẹ́lẹ̀ ẹ lọ bẹ̀wò sí ṣe gíní ó ti parẹ́ bó ṣe wá wà nù àdísà náà bìṣẹ́ ránà ló wà nù Al-Qur'an al-Karim nǹkan ní òfin pa lè gbọ́mọ dání lórí ìrun pé kò sí mọ́ pé ó ti parẹ́ nǹkan ní àkùsù sí ànẹ́bì nìí nínú nǹkan tó jẹ́ special fánẹ́bì ni tẹ́lòmí ò lè bá kẹ́gbẹ́ bí àpèjúwe kó fẹ́ ìyàwó ju lọ ju lọ àtẹ̀tórí kan lórí Facebook ànánà mo rí yíò àfáàrẹ́rìn ẹ̀yìn nàìjíríà bí tẹ́rọ pọ̀ mẹ́ tí gbogbo ẹ̀nà ti sọ́lá wa kọbàrù tó lọ ń ṣàlẹ́jà àwọn èèyàn pé ibi tọ́lọ́run bá ti ní afẹ́yàwó mẹ́rin àsìtú láwọn èèyàn tú onímọ̀síná ọ̀sùnláàbà ọ̀rọ̀bá ìdí nǹkan gbogbo ẹ̀pọ̀ ohun tí àwọn ẹjọ́ bàjá rí débi ti pé pàtìpàtì lélẹ̀ tó nínú àwọn nǹkan ẹ̀sà níbi ni pé òun lè fẹ́ àwòjú mẹ́rin lọ inú ẹni àlùwẹ̀sọ́ọ̀lù fìsìyà kágbáwẹ̀ àgbáyépo kámọ́ sínú mẹ́ta láìjẹ kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní eléyìí náà pa lè gbọ́mọ dání nínú àwọn nǹkan tó wà fánẹ́bí nìkan lòun náà ara àtọ́sọ bẹ́ẹ̀ wọ́n mi sọ pé ní àdọ̀rúrà ló fa o kéde tí yẹn lè máa ṣe o dọ̀rúrà ló fa dọ̀rúrà sì ní àdọ̀rúrà tú tòbí ìfòlẹ̀mọ̀ àzọ̀rọ̀ nǹkan tí ò dá tẹ́lẹ̀ tí ò tọ́ tí dọ̀rúrà bá dé yóò fẹ́ kiri ó lè tọ́ kódà kéèyàn mu tí kéèyàn fẹ́ kùn sí kò rí tí ó mu wọ́n wó mi wọ́n mú wọn ọ̀rọ̀ mi àwọn wá rí kankan ju ọtí lọ yóò mú bó ti yẹ pé ní àtúnwádé múmu rẹ̀ iná pé àdọ̀rúra tú tòkọ́ dárú bìkọ̀ dèrè ha pé dédé ta nídìí yóò ṣe ń bẹ̀ pé dọ̀rúra kan ni ó máa nẹ́bí náà tó fi gbé ọmọ yìí inú ta táwọn èèyàn sọ nìyẹn kí lálá kọ́kọ́ nǹkan ní mọ́sálà yẹn ẹ pé ìmí ti parẹ́ pé a lè gbé ọmọ dání lórí ìrun mọ́ àwọn kejì ní ẹ ànábì nìkan ló wà fún àwọn kẹta ní dọ̀rúrọ̀ ni pé bóyá kẹ́kẹ́ fẹ́ sọmọ yẹn kọ́ máa ń kẹ́ bóyá gbọ́mọ ilẹ̀ ìsìn bóyá wáyà kan ti bó kó lọ sọ́wọ́ àbí nǹkan ewu kan pẹ́kẹ́ta bá fọ mọ́lẹ̀ ó lè lọ rọ́lù pẹ̀lú bóyá nǹkan bí ìdọ̀rúrọ̀ báyìí ló ànẹ́bì fi gbé alimamu nawawi rahimahullahu ta'ala a ní bá dá an sápa àbí ìtàwìláàdì a tí imamu nawawi kó àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ yíwá tẹ́sí interpreter bí ìsìnkálukú gbọ́yé lẹ́yìn bó ṣe yàn sí ẹni imamu Nawawi sọ pé fàkúlù záìlìkà dà áwá bàtílátún mọ̀rùdúdà pé gbogbo táwọn yẹn sọ ọ̀rọ̀ lásán fàgbádánù torí ìkíní kejì ọ̀rọ̀ yìí kò sí ẹ̀rí tó yanrantí tó sí kíní tó bá kí ẹ̀ àbá ní ni. a ní lẹ́yìn gbogbo eléyìí تبين لنا حينئذ أن الصحيح الذي عليه المحققون أن مثل هذه الحركة جائزة في كل صلاة àìpẹ́ tá gbọ́yé ni pé ìtàwọn àfáà tí wọ́n ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí ni pé gbogbo àwọn múfímẹ́ntì báyìí àwọn irúṣẹ́ díẹ̀díẹ̀ báyìí wọ́n ní ó tọ́ lórí irun minel imam imam lè ṣe walmamum bákan náà lẹni tí ó tò lẹ́yìn imam torí pé nígbàtá níbi ti ṣe tó jẹ́ kó rí ìjọsìn ló fi ṣe ẹkó ti tọ́nu gbogbo dára òpin ní àbí ẹ̀rí kan padà parẹ́ àbí dọ̀rúrọ̀ ní àbí tó wà fánẹ́bì nìkan ní ààrẹ ìfún gbogbo yìí sábà ti rẹ̀ rí tánà ìbá ti ṣe lórí ìjọsìn kí nípínlẹ̀ rẹ̀ jẹ́mọ́ kí nípínlẹ̀ àyà òtítọ́ fara náà a ní títọ́ rẹ̀ yìí ọlẹ́ ìṣẹ̀lẹ̀ sí màmú ó tọ́ fún màmú náà káàrin àìmọ́mù nìkan ló lè ṣe o àwọn lẹ́yìn rò lè ṣe na fún màmú bákan náà alìmọ̀mù náà lè ṣe torí pé èyàn lè mọ́ gọ́ èyàn lè gbọ́ yé wípé ní ah, àwọn àtàwà lẹ́yìn mọ́mù nìkan ni o kò sí fún mọ́mù ẹ̀kún mọ́mù mọ́ ṣiṣẹ́ tí ẹ̀yún mọ́ kankan kò ní ráyè kó gbé ọmọ dání ààrẹ rí tí ó sẹpẹ́tì láàrin mọ́mù àti ẹni tó wà lẹ́yìn mọ́mù kódà fi dórí àlùmọ̀fárì ẹni tí ń dárun kí kagbọ́ oyé o anábi ṣe nǹkan yìí kó lè fi hàn wá pé ohun tó tọ́ téèyàn lè ṣe ni bẹ̀yánù ìjàwáz ohun tó tọ́ téèyàn lè ṣe ni kéde mustahab mustahab téèyàn bá ṣe téèyàn bẹ̀rẹ̀ tán lé ní orí tó lẹ́nu mọ̀ ń ṣe nǹkan ìwọ̀ ẹ̀rọ ní àyàn ah, ọmọ ìyá aládùúgbò ẹ̀ tí gbọ́ súnà yìí ti ẹ̀kọ́ ọmọ fẹ́ dì sọ́pù áfíríkà ábẹ́sẹ̀kíní káwọn gbà níbi kẹgbẹ́ pẹ̀tọ̀ ó le tọ́ tàbá ní hajjá sí ká ní mo fẹ́ lo súnà tó lè rọ́wà fi mọ́ gbọmọ dání wá hmm, tó bá sọ̀rọ̀ ń pẹ́ ní mustahabu nìyẹn wọ́n kí nǹkan wá tẹ̀ wá ṣẹlẹ̀ tó wà rántí kéèyàn gbé dání àrùkà nǹkan yìí tọ́ lágbẹ́jú ẹ̀ sí bí ọmọ kékeré ṣe mustahabu ni àwọn ẹ̀rí tá káwọn lọ ti gbọ́ ipá àwọn ọmọ ìyá súnà káwọn àtà ti parẹ́ ìyẹn súnà wónú ẹlòmílẹ̀ máa fẹ́ sọ pé ah, wọ́n lẹ́ẹ̀ súnà káwọn àtà di ìyà sí mọ́ sí kí ni súnà náà ah, àfọmọ kékeré lọ́kọ́ mọ́ ìyẹn jàwáàsì ni kí mùsùlùmí sì lọ́kùnrin ó lè fẹ́

ẹ̀rí dé kíní ẹ̀rí wá fún wọ́n kéde tó ọgbẹ́ gbóngbóng tẹ́nu tó mọ́ ní mo fẹ́ encourage àwọn èèyàn kan máa fọ́mọ kéékèèké ọ̀gbọ́n eré ẹ̀lẹ́lẹ́ iná tó wà já ìfẹ́ nígbà tí ó bá ṣẹlẹ̀ wọ́n ní káwọn kánà yẹsù adúwà yẹn sí lọ alà dárjì mímbàr wọ́n ní irú rẹ̀ náà láàrín pánábi ṣe máa ń gorí mímbàr kí ó tó sọ̀kalẹ̀ nígbà tí ń kírun lọ lìyòríyàhùn sọ̀láta kó lè bá fi bó ṣe kírun kó lè bá fi àwọn èèyàn ẹnirun tó jọ mélé náà tánà bí tó ń ṣe nǹkan lórí irun nítafẹ́ fàyọ ni pé ní àwọn ẹṣẹ́ kan tí èèyàn lè ṣe lórí irun ànábì kírun jọ kan ogori mímbàrí ó ti kí ni mímbàrí ẹni gbà tí ó débi rùkú sí sujud ó bọ́lẹ̀ ó sujúdù ní orí ilẹ̀ẹ́lẹ̀ ìwà tó tó ń bẹ̀rẹ̀ rákẹ́lẹ̀ odúgorí mímbàrí ìgbà tó débi rùkú ó tó bọ́lẹ̀ ẹ̀gbá lọ ó ń bọ̀ nìyẹn nígbà tó san ànẹ́bì ní mo ṣe tí mo ṣe yìí mi kẹ́lẹ̀ rírun mi pàápàá jùlọ yìí látẹ̀yìn tẹ́gbogbo tánẹ́bí sọ bí challenge ló jẹ́ fún wa pé àtírùn wa tẹ́ àlórí ẹbọ̀rọ̀ dàbí tánẹ́bí pẹ́pẹ́ tánẹ́bí ṣe tẹ́lẹ̀ nítorí kó lè bá fi bóun ṣe ń kírun àwọn sọ̀hábà ó ṣe kí ni ó ṣe iná ìrìkó kírun lórí mímbàrí ẹ̀kan tààrí tánẹ́bí kírun lórí mímbàrí rí o kéèdè pé ogbó tọ́rọ mímbà rí ó àdógún pé ọ̀yà ní kírun mọ́ṣáláṣí wa mọ́ ọba ní kágbé mímbà rí kúrò mẹ́ ọ̀yà ní kírun mọ́ṣáláṣí wa mọ́ bẹ́ẹ̀rẹ̀ ni mímbà rí tánàbí ṣe iṣẹ́ tó wà fún ni pé ìmọ̀ ń ṣe kútúbà lórí ẹ̀ bí stéèjì téèyàn ṣe ni kí alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí mi náà ti ṣe gíní wọ́n ti ń gọ yé èsì káàkiri náà ìkejì bá béèrè lérè lẹ́yìn pé ṣé tí yẹn kírun lórí mímbàrí tó wá nírun àtúgbọ̀dọ̀ kíyèsí ẹni tó nẹ́fẹ́ kọ̀rẹ́tì àwọn yẹn mẹ́fà nílé dàrú nítorí ẹ̀ ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ká bá kí lórí ẹ̀ àwọn káwá ṣe pọ́pọ́sì pé afẹ́ máa fi kírun ànẹ́bí òṣè yẹn láwọn fèmídíà láti máa tapò sàbárì tí wọ́n ti tí wọ́n ti ní tírun wọ́n ti dá ká lọ bẹ̀ ó dájú kí a kì lórí tẹ́tì fílẹ̀ lọ ṣùgbọ́n kò nílé pé sọ fún ìyẹn pé wọ́n nírun tẹ́rẹ àwọn jàbàtà tí wọ́n ń ṣe nígbà tó ń ṣe bídíà kọ́ ti ní mímbà <laughs> <laughs> wọ́n ní inú iṣẹ́ tá rí pa níbi ni pé lórí irun agori mímbàrí ó ó gorí kan kéde pé agori mímbà torí ìyàtọ̀ wà láàrin méjèèjì kéde pé ṣe ń jẹ ojúmọ́ ó kàn ṣe ń jọun láti káyè lè bá mọ bí wọ́n ṣe ń kírun. Fàkàmà kánà yẹ fìtàhù sùn síbi ilẹ̀kùn wọ́n lẹ̀kùn fún yàwá Aisha radiyallahu ta'ala anha ila gairi zalika min al'amali lati la tukhillu fi salat ani àtàwọn nǹkan mina nínú àwọn iṣẹ́ tá rí pé la tukhillu fi salat tí kò ṣe kíni kò banu jẹ́ wa istafadu minha sabako gbogbo àwọn tó jọba ejo agbagboye nbe pé جواز هذه جواز هذه الحركة اليسيرة للحاجة àríkò gbogbo àwọn múfúmẹ́ntì kéékèèké tí ó pọ̀ báyìí ká síwájú sí lẹ́kùn ẹ̀rẹ̀ àtàwọn nǹkan mí díẹ̀díẹ̀ tí bùkátà bá pèpè fún kò bá kí ni jẹ́ kò bá àrùn jẹ́ ìtàgbọ̀ yìí nìyẹn náà àwọn nǹkan àǹfààní inú hadisi wọ́n ni jawasu mithli hadhihi al-harakati fi salati al-faridati wa an-nafila wọ́n ní àwọn movement kéèké báyìí níbi ìrun ọ̀ràn àti náfìlà ó tọ́ tẹ́rẹ́ lómi yóò sáré pínpín gbogbo tẹ́sán náfìlà ní ó jẹ́ náfìlà nínú yẹn máa jẹ́ ẹni tí ó lọ pé jẹ́ níta bá ti pè nírun àti náfílà àtọ̀rọ̀ yẹ̀bá kẹrẹ ní ó lè rí ni ní ó sì jẹ́ torí ẹlòmí tó kọ́ òrùn ká ìyẹn pàtàkì fún ní ó ti wá rọrùn ká gbọmọ dání àìpé ń tẹ ẹsan tó bá rinlẹ̀ àìpé náfílà nírun yóò jẹ́ bẹ́lómi ni bákanáà minal imami walmamumi walmunfarid walau bila darurati ilayha ẹni imamu lè ṣe ẹ̀tọ́ alẹ́ imamu lè ṣe bákanlẹ̀ tí ń dárun kí kódà kó mẹ́sí dọ̀rúra kángbà mi pé inú pèpè sí tó kàn lórí ìrùn tó yẹ ó ṣe alẹ́lẹ́ ìlọ́rọ̀ àfà àti orinlẹ̀ bákanáà jàwásù mọ̀lámásàtì wà hàmùlìmọ̀ tó sọ́nù nàjà sátò a ní inú ta tó rí kọ́ nínú hadithi ni pé ó tọ́ ìfarakàn ìgbémára ìta ń retí pé ó lè lẹ́gbẹ̀ tẹ̀gìlì ìbálẹ̀ asìlẹ̀ tá a bá gbé tá a bá fi ìpìnlẹ̀ rinlẹ̀ tá a wo yẹ sí ìpìnlẹ̀ pé ìpìnlẹ̀ ni pé ìtòmọ́ ní nǹkan yìí à ń dátù pé ṣẹ́gun wà lára ọmọ tó fẹ́ gbèsè ṣẹ́gun a ò pé ní ìpìnlẹ̀ náà ni pé ọmọ yìí tó ṣe kí ni ìtòmọ́ ni torí ẹ̀ láàfi gbé àbí tó bá ti dára lójú pé ẹ̀gbọ́n wà ní ara rẹ̀ pẹ̀tí ẹ̀ ń wò pé ah, ọmọ yìí kò tí lẹ́gbẹ̀ẹ́ kò tí lẹ́gbẹ̀ẹ́ ó lẹ́gbẹ̀ẹ́ ìpìnlẹ̀ ni pé ntọ́mọ́ni ani wàhùwà ọ̀nà nàjásà tó fi yábìlì àtìfáàlì wà àbùdánìhìn tálẹ̀ mọ̀ lórí pé asọmọ kékeré sétọ̀ ní wà ń bẹ̀ sígbé wà ń bẹ̀ tàbá òpìnlẹ̀ ká láti ẹ̀wẹ̀ fún ni láti ẹ̀wọ̀ aṣọ fún ni kìbọ̀lẹ̀tẹ́mi owó fìsí jù ni pé aṣọ rẹ̀ yóò dìde kíni yóò mọ̀ ìyẹn lè fi torí yíò ń gbé bákanáà tàwádùú nàbíyí sallallahu alayhi wa alihi wa sallam wa lutfu khulqihi wa rahmatih nínú tátorí kọnu hadithi ni ìwà tẹríba tí ń bẹ fánàbí onítẹríba lànàbí oníwà pẹ̀lẹ́ ni ànábì ló mú ìwà tẹríba ọ̀wọ̀ òun ló mú wá tàbátì fẹ́ gbọ́yé dáadáa ìlànà ẹ̀ láti gbọ́yé torí pé báwọn mi ń pè ní ìtẹríba lé ní kìí ṣe tẹríba ó lè jẹ́ pé ìyapa ọlọ́run làyàn ń pè ní tẹríba ẹlòmí lọ́dọ̀ ẹ̀ kò sí ń tọ́ léṣe fún tí ó fi ìtẹríba ròyìn ẹ kọ́dà kọ́ pé Eh, ìtẹríba ibi títẹ̀lé wa náà fi ní àágbọ̀yé bẹ́ẹ̀ ti ṣe mú wa ànábì ló mú nǹkan ìtẹríba wa òun náà ni ẹni tí ó gbọ́ ìtẹríba yé jù òun ló sì lójú a rí inú ìwà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ṣiṣẹ́ anábíwá Muhammad sọ̀rọ̀ sọ́lá ìgbà mí agùn kan nǹkan agùn yóò gbọ́n sọ̀hábà sẹ́yìn ẹgbẹ́ kò sì sí fún Mu'az ọmọ Jabal radiyallahu ta'ala anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wà tẹríba táàrí látọ̀dọ̀ ànábì yóò jòkó tán sọ̀hábà rẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ yóò nínú tá a máa rí nínú ìwà àtẹríba rẹ̀ ara rẹ̀ náà ni ìgbọ́mọ dání àwọn àbá àwọn sọ̀hábà ṣeré Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n ni bí bá ń lọ lójú ọ̀nà gbogbo ọmọ ní wọn sálámà sí yóò mọ bá wọn ṣeré wọ́n sọ fún àwọn tí yẹ́wà pẹ̀lú ẹ̀ńjọ́ kẹ pé bí mo ṣe rí bá nẹ́bí ṣe máa ń ṣeré pàtẹ́rí bá ń bẹ fánẹ́bí ẹni tó bá ló lànà rẹ̀ náà ó gbọ́dọ̀ kọ́ ṣe ẹ̀ a máa tẹ̀lé súnà lódindi ni kìrìpọ̀ kọ́ṣe ànẹ́bí bí irun ṣùgbọ́n bí wá rẹ̀ ó kọ́ṣe ìyẹn ò bá mu ẹlòmíì fẹ́ rọ ọmọ kékeré ọmọ kékeré náà ti mọ̀ ẹni tó lọ́wọ́ arẹ́ ti gbogbo ayé pátá òun máa ń bá ọmọ kékeré ṣeré kódò tó máa ń gbé wọn wọ́n wọn lẹ́yìn òsì fẹ́ rí wọn àwọn ẹ̀tí bàjẹ́ jù ní àwọn kéèkéé ṣùfàánàlá àwọn náà ti wá dá àwọn ilé yóò dá anẹ́bí a máa ṣe ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́mọdélò àtàgbà anẹ́bí ilé ìsàmìnà máa lámù ìwá kẹ̀bí ìrọ̀nà ẹni tí è bá bọ̀wọ̀ àgbàlagbà àwọn àtẹ́ríba náà ní kọ́mọ́ ọmọdé tí ẹ bá bọ́ àgbàlagbà kìí sára wa kìí sọmọ lẹ́yìn mi gidi bákanáà wàlàmúyẹ́rì hamsọ̀gí ìrọ̀nà àgbà tó ní sànú omi kìí sára wa kákọ́ àwọn ìwà yìí látara ànábíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹlùmí ò tí ní nǹkan nǹkan díẹ̀ náà ló sẹ̀ ní ó ti distance ara rẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ ni ìwà àtẹríba ìwà tọ́lọ́mọ fi ń ṣàgbéga fún yẹn ni ẹ̀rí anábi ni wà máa tàwádọ́ ahadun lillah illa rafa'a ẹnìkan ò ní tẹríba fọ́lọ́n tó léwà tẹríba pọ̀ láwọn ẹ̀dá àyàfikọ́lọ́n gbíga ọ̀dọ̀ kálukú wa nínú tí ń bá nínú jẹ́ ní òun ni ẹni tí yóò pèrà rẹ̀ ní àfa tẹ́wá sì pera rẹ̀ lábàkẹ́ láti gbọ́ yóò ìyẹn pé ìlànà anẹ́bí ò ní dégíní ń pẹ́ pé yìí sí nígbà tó ti sáhàn ànẹ́bí ọlọ́mọ àfa lókù àwọn náà àjọ ní gírímọ̀ inú ọ̀rọ̀ sí gan kò ní sí tẹ̀rí bá bẹ́ẹ̀ kò ní sí tẹríba ẹlòmí àsọ̀rọ̀ gbà ó kò ní wo ṣé ọlọ́run nífẹ̀ẹ́ tó ń sọ àbí kò nífẹ̀ẹ́ rẹ̀ ẹlòmí àwọn ọ̀sọ̀rọ̀ gbígbà pé ńlá lọ́lọ́run lọ́wọ́ gan ní tí ò sí nínú ìlànà àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run arẹra wọn ńlẹ̀ torí ó yẹ pé ní ọlọ́run bọba àlékè ọlá gbé wọn ga ẹ̀wọ̀n tó anábí wa Adam tó sọ alayhi salam ọ̀bánà zọ̀lámúná àǹfúsànà wa in lam tẹ̀tfìrì lánà wà tẹ̀rẹ̀hámúná anákùnnánà minal khasirin kí ló sọ ó ní ọlọ́run ọba àti ṣàbòsí fúnra wa ẹ̀pẹ́ tí ó mọ lẹ́kọ̀ọ́ ara rẹ̀ níwájú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ṣàánú wa tó bá ṣàánú wa àti ṣòfonu anábíwá Musa alayhi salam ó ti èèyàn jọ kan nígbà tó ń sẹpẹ́rẹ́tì wọn bí ìjà pẹ́ni ẹ ti lọ́lẹ̀ ibi tó tọ́ sí náà ló bá kú kí láàrin ẹ̀mí Musa sọ rọ́bì inni zalamtu nafsi faghfirli faghfara kí ló ní ẹ̀sọ́ pọ̀ ń ṣe ó ti sàbòsí àwọn anábì ọlọ́run o wọ́n ti wájú ọlọ́run bá àwọn òjẹ́ kankan alábòsí ni wá aláṣìṣe ni wá anábì wa Yunus alayhi salam ńgbà tó wà nú ẹja àdúrà olóṣe la ilaha illa subhanaka inni kuntu minaz zalimin kí ló ní rẹ̀ alábòsí ọlọ́run aláṣìṣe lẹ́wà tó wá ṣe ẹwà ará àfà ló mọ́ lérí lé ní ẹbátẹ̀ láláṣìṣe ní kò tẹ̀ fẹ́ gbà yóò láwọn mọ́ ni kò ní rí aláṣìṣe yóò tó máa yẹn gan wájú ọlọ́run yóò ti ọlọ́run gbọ́dọ̀ ṣe báyìí èmi ní ìrìn àti rí nú wọn tó ní ọ̀fẹ́ dépò kan wá ń gbéye báyìí wọ́n gbéye báyìí bọ́lọ̀ bá lọ níbi àtọ̀ fún kókójọ débẹ̀ sọfànàlá anábì ọlọ́run wo ẹyọ kan kó mu wá tó lórí ìlànà yẹn ìwádìí rí mọ́ńkà yìí fọ́lọ́n ẹ sọ fún ìdí ah, òfin fọ́lọ́wọ́ ní sẹ́tọ́lá yóò ṣe ah, ah, sọfànàlá káwọn bí tánàbì ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wá kán mu wá lọ́nà kan wọn lè rí ànábì ọ̀tẹ̀ríba fáwọn ẹ̀ fọ́lọ́n tẹríba fáwọn ó wà tẹríba wà pẹ̀lẹ́ fáwọn tání fáwọn ẹ̀dá ọlọ́run so ọjọ́ tí ẹ bá rí àwọn tòde tòní tàǹsọ̀ yìí tó bá wùwà bùkù kan fáwọn ẹ̀dá tó ń wùwà mọ́tómọ́tó tí ìwà jọ wá lójú torí pọ́pọ́ tó dá wọn náà wùwà tẹríba ìkànnì láìpẹ́ yìí tó ń jìbìrì lúgọ́ ní tó wà tí gbogbo èèyàn rí káàkiri ni ṣé wà tẹríba ni àbí tí ó wà wọn sọ̀hábà pé kẹ́mi nìkan mo kọ́ bá bú rírà ni àtìrà tó bú pọ̀ dáadáa tí kò wá kìí ṣe tẹ́ ń kó káàkiri o àwọn ètò ọ̀sísọ̀ ọ̀lẹ́tọ̀ torí kéèkéé sàwọn èèyàn gidi náà a ṣàlẹ́ǹjì ẹ̀kọ́ kó wá kí gbogbo ayé rí pé àti àwọn tó lòun nílé òun tọ́sọ̀rọ̀ àbúrẹ́rà tọ́nìkan àbúrẹ́rà ṣe kún dọ̀rí nínú kókó wá káwà wẹni tó kọ́ káwà orí ẹ̀ tí ó jẹ́ ní ìsìlámù yìí irú ìtàwọn àfá wa ń kó kájí wọn kọ̀ dẹ̀m káwà wọn tọ́sọ̀ yìí wọ́n mọ̀ náà ibùdó kẹsì rẹ̀ wọ́n mú tọ́ bá rí àwọn èèyàn gidi tẹ́tí sọ̀rọ̀ káwáwó tàn àwọn èyí tọ́kọ̀ yìí tó wà lọ́wọ́ rẹ̀ so ìwà kí ni ìwà agirimọ́kà ni because tó lọ́n bá ti pọ́n lé tí yìnbọn bá pọ̀ nǹkan wọn lé ìwà abúkú ní báyà ló pọ̀ náà sọ̀hábà ló nínú alukurani tó lọ́n fi ròyìn sọ̀hábà kó wá délé nìkan ní sàbẹ́ ni ìtumọ̀ pé èmi náà lè máa jẹ́ kí ni mo lè máa bú wọn <laughs> àwọn tí ó

kò tútù fún wọn báwọn but ìdajì ọ̀rọ̀ yẹn ká dá ọ̀rọ̀ yẹn sí mẹ́rin ká ń lórú rẹ̀ fáwọn àbí bàbá tí wọ́n wà láì gbogbo ayé ní ògbọ́ wọ́n ń bú wọn bàbá ní kíní ìgbẹ́ ó máa jẹ́ èbú ṣùgbọ́n tọ́lọ ń pọ́nlé táyà sọ kalẹ̀ torí wọn tó bá sọ ń tójú bẹ́ẹ̀ lọ fún wọn wà láì kò ní jẹ́ èbú lọ́dọ̀ wọn wọ́n wọn sàlẹ́yìn ẹ sọ bí tó ti bú wọn fún wa tọ́lọ́ ìwà pẹ̀lẹ́ ó ṣe pàtàkì ìwà ìtẹríba lọ́lọ́n fẹ́ràn nígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ibi tá ti máa rí jù náà lẹ́yìn tó lóun fẹ́ lò lànà rẹ̀ àbẹ́ tó fẹ́ pèpè sí ìlànà ẹ̀ náà àwọn ní hadith ta kàyí nínú àǹfààní táàrí ń bẹ ó ní pé àwọn iṣẹ́ tá a máa ń ṣe lórí irun àwọn iṣẹ́ tí máa ń wáyé lórí irun nígbà táwọn àáfàá ti tàbá bòrò rẹ̀ tẹ́tẹ̀ ìsìnkọ́rọ̀ tí wọ́n tọpinpin ẹ̀ pẹ̀lú wádìí tẹ̀láwọn ẹ̀rí tó wá wọ́n rí pé a lè categorize ẹ̀sọ́nà mẹ́rin tí gbogbo wa náà dé alákọ̀ọ́kọ́ yáhàrùmù àwọn tẹ́kan wá èèwọ̀ ni wàyúbùtúlù sọ̀láàtà tí èèyàn bá ti ṣe ìrun rẹ̀ dé gíní ó bàjẹ́ wàhúwà kẹsìrù lìmùtàwálì lẹ́gẹ́rì dọ̀rúra tí wàlgẹ́rì mọ́sùlá àti sọ̀láà ó ní iṣẹ́ tí ó pọ̀ kò tó wá jẹ́ kó kàn já wá ó tẹ̀léra wọn a tún wá wo iṣẹ́ yìí tó pọ̀ téèyàn ṣe lórí irun lìgéèrì dọ̀rú rọ̀ kéré pé dọ̀rú rà kan ní ó ṣẹlẹ̀ tó kéde ọ̀rọ̀ alẹ́ jẹ́ kéèyàn ṣàwọn ẹgbẹ́ kan tó pọ̀ lórí irun èèyàn ń kírun lọ́wọ́ ń lọ́wọ́ wá fẹ́ lọ kó sí kànga kò ì séèyàn kankan níbẹ̀ ọmọ tí lọ ti súnmọ́ bẹ́ẹ̀ kí lẹ́yìn ó ṣe ọ sáré eré kàwàkàwà tó sá lọ tó tún padà wá ní tó pọ̀ lọ ṣe kìí ti sára àrùn àbára àrùn nínú téèyàn ṣe yẹn ṣùgbọ́n kí ló fà á kí ló ní irú yẹn kò ní bànújẹ́ mo wà ní àdúgbò kan níjọ́ kan àwa ti kírun tán àwọn kan wà mọ̀síbúùkù táwọn ò bánu àbíkátẹ̀ wọ́n kan mọ̀síbúùkù tó ẹ̀rẹ̀ bánu ọ́tẹ̀ tó túnú ti máa gbé dúró ni ẹwà àdúgbò tó ti wọ́n da síìtì rú ibi tó ti kírun tó fún ni níwájú gbàgbàgbà wàhálà tó ti ń dùgbò gbù rárá tó lídìí wọn ló kọ́ bẹ́ sí <laughs> inú agbolé lórí irun dọ̀rú tí kílẹ̀ bá ó lè padà títí tó wà kó gíní kó mọ̀ kírùn lọ iṣẹ́ tó ṣe ó pọ̀ àbí ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n ló débẹ̀ àbí ìmí ìmọ̀sílá tó sọ láti ẹ̀ bí a tó ní ṣe pẹ̀lú òrùn náà ni ìtẹ́yẹn ṣe ẹni yẹn náà kò ní ba irun jẹ́ bóyá ẹni tó fi kẹ́kẹ́ ti sútúrọ̀ tí nǹkan yẹn ẹlú máa ń fi yẹn ti sútúrọ̀ ń gbá mi tẹ́ni òníwọ̀n tí ó dìde ó bá tún wọ ẹni tó tún àwọn ọjẹ́ máa rìn lọ díẹ̀díẹ̀ tí fi débẹ̀ tí rìn yẹn bá lọ pọ̀ díẹ̀ kí làá ló bí ní tó pọ̀ ni ṣùgbọ́n maslahatu àǹfààní benefit kí ló fi ṣe benefit ìran ẹ̀kọ́ yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ wọ́n sì gbéyàn ṣiṣẹ́ tó pọ̀ tí è sára àrùn kẹrẹkẹ́ benefit ìrùn ló tún tó fi ṣe bákanáà kẹrẹkẹ́ dọ̀rúrọ̀ kẹpẹ́ ah, nǹkan nira kẹ ló dé kò gbọdọ̀ má ṣe ní situation tí aburúkọ fi ṣe náà ní ta ní ó fún alákòjúwe náà mo sọ̀rọ̀ kẹ́ fún wa rí àbí pé mo mọ̀ ya kan ibi dídí tajà náà ni ó ti mọ kírun sọ́mọ́ ara nǹkan pé nǹkan bisikíìtì ni ní ọmọ nǹkan jọ síbẹ̀ wọ́n tẹ́ pé nǹkan tí wọ́n gbà ṣéjì ní ó lè mọ túgbànú kó mọ owó ní orí ìrùn irú yẹn títẹ̀ tí owó tó dérí kodò tó ń gbé síra wọn nǹkan bóyá fẹ́ mú fifty naira hundred naira tó wo bí tí fifty naira wà lórí irun tẹ́lá pẹ̀lú ìyẹn jẹ̀mọ́ iṣẹ́ tó pọ̀ ni tí etí tàǹfà ní irun kéèrè dọ̀rọ́rà ló tún dé débẹ̀ ìrìn tó bá ṣe ìyẹn kí ló ṣe irun ẹ̀jẹ̀ mọ́ irun ti bàjẹ́ ìyẹn ni kàtígórì àkọ́kọ́ iṣẹ́ tó pọ̀ tí e ó ṣàǹfà ní irun bẹ́ẹ̀ bákan tí èrè e pé dọ̀rọ́rọ̀ ìnira kan ló ṣe kíní ló sùn débẹ̀ ẹlẹ́ẹ̀kejì yúkọ̀rọ̀ òfin akọ òun ni akọ ìyẹn pé ìròyìn òtí ìbàjẹ́ tọ́bálà akọ kẹgbọ́ yóò kó tó pé ẹnìkan ló lóun fẹ́ mo dislike e. torí àfá ìtì tú irú bẹ́ẹ̀ rí ẹ̀sìbá àfá kaná ní mọ̀tòrú ní lọ́dọ̀ tí wọn àfá kaná láwọn ò fẹ́ wọ́n ní mọ̀tòrú ẹ̀rí tẹ́bí ní kò kún tó tó bá nà mọ́lọ̀ pé kò kún tó tí lò bá wọ́n ní kò kún tó kí náà ti fún kẹyẹn wọn àná lè fẹ́yẹ̀ pátápátá bọ̀ tán pé ah, kò bá mu tó wọ́n ní kò bá mu rárá kí nìyẹn jẹ́mọ́ kò da àràmù nìyíun mọ́tá kò kún tó kò kún tó láàtú àwọn ilé ìsí ẹlẹ́ẹ̀kejì ẹni kò kún tó wà láàyò bùtẹ́lù ha àtùgbọ́n kò bá mu jẹ́ wà ó wà lìyẹ̀ sí ìrù lẹ́gẹ́rì hájà oníṣẹ́ kéèké tá à ń ṣe lórí irun kí èdè pé bùkátà ló pèpè sí àwọn iṣẹ́ kéèké téèyàn ń ṣe lórí irun kí èdè pé bùkátà ló pèpè sí mímọ̀ lẹ́yìntà lè mọ́síláàtì sọ̀láàtì kìí tún wá ṣe pé mọ́síláàtì sọ̀láàtì benefit irun kan wà ń bẹ pé a fẹ́ ní kan láti fi tọrùn wa ṣe òsínbẹ̀ bíi kíni kàlà abáfilì yẹ̀sírí bí síyábí àwìlìbádàn bí kéèyàn máa fa sọ rẹ̀ ṣeré kéṣeré tó pọ̀ o ẹ̀rọ wọn kí ni wọn lọ yóò tún máa túnra rẹ̀ wò ẹ̀dà kùsà sọ ń sá lọ lọ́rùn ẹ̀ ni ẹ̀fẹ́ káyí kọ́ sílẹ̀ ìrún irú ìtòsẹ̀ yẹ kí ló sún débẹ̀ jẹ́mọ́ àǹfààní ìrun kí pàtì ara ẹ̀ tí ó lè bàrún jẹ́ kó mọ́ sílẹ̀ wọ́n kìí ṣe irú yẹn ọkàn dírẹ́sì aṣọ rẹ̀ ọ̀farun bẹ́ẹ̀ ṣeré ẹlòmí ọmọ onú torí pé ó ti yapa sí ìfarabalẹ̀ ta fẹ́ ká ní lórí irun ọlọ́yin àwọn tí wọ́n máa ń kírun wọn pẹ̀lú farabalẹ̀ kọ́dí afúláṣà lèmọ̀mìnà ọlọ́ni wọ́n ti yege wọ́n ti là alẹ́dínà hún fi sọ̀lá àti himka ṣe'un àwọn tó yẹ pé nígbà tó bá ń kírun wọ́n kírun pẹ̀lú kùṣù ìfarabalẹ̀ ọlọ́ni rò wọ́n ti yege ẹni tí wọ́n ń fi fìlà rẹ̀ ṣeré ẹ̀rí títún wákò rẹ̀ tí ń farun bẹ̀ tí èdè pínu gbọ́n hù ẹ̀pẹ́tẹ̀ olúra lè fa tẹnugbẹ̀ náà ẹ̀bí ẹ̀ntẹ́gbẹ̀sì bá mú àbí tó hùn gan tí ó di lè fara wọn jẹ wọn díẹ̀ kí é lórí ìyẹn sọ̀dí àyẹ̀ ìmọ̀mù ti ń kírun lọ àbí wọn lọ ń kírun ìyẹn kò kún tó àlénúbà àrùn jẹ́ ìgbọ́n kò kún tó fẹ́ẹ́ tó ń kírun gbọ́dọ̀ farabalẹ̀ ni ròyìnròyìn báyìí gbọ́dọ̀ máa sí ní ọkàn rẹ̀ ẹni torí pé tí bá ń ṣe àwọn nǹkan yìí ní tí ṣe yẹn lè annahu munafi lè kò ṣó ilmọ̀tòlóòdẹ̀ ó yapa ìfarabalẹ̀ ta fẹ́ ká ní lórí irun wàlá hajj tàtẹ́dẹ̀rù ilẹ̀ yìí tí èrì sí bùkátà kẹ tó pèpè sí ilé ìlẹ́lẹ́kejì kí ni apẹ́lẹ́kejì yìí jẹ́mọ̀ ó ní àwọn iṣẹ́ iṣẹ́ wo tí ó pọ̀ tí ó sì pé àǹfààní ìrún wà ń bẹ̀ tí dọ̀rúra kan sí kí ni tí ó pèpè sí ẹlẹ́ẹ̀kẹta aliharakatul mubaha àwọn múfúmẹ́ǹtì tí ìgbàláyé wà wọ́n bá ní ìbáha wà gẹ́gẹ́ gbọ́ ó ti mú sàhábù o ìgbàláyé wà tó bá ṣẹlẹ̀ ìbànújẹ́ wà íyàlìyẹ̀ sí rọ́tùlì hajjati èyí tí ó pọ̀ ṣùgbọ́n bùkátà kan ló pèpè sí wàlàálà azal kìtù wà máa káànà nàbí sọ̀sọ́lá yẹ fàálùhù min hamlin àbí sífìlà ó yẹ pẹ̀lú rẹ̀ gan nírú yìí tí a kànú hadisi yìí pánàbí ma ń gbọ́ ọmọ kékeré ìdání bákaná wà tùlú ìhì alàlì wà nùzúlìhì mìnìhú hálà sọ́lá àti gúngò orí mímbàrí ẹ̀ àti sísọ̀kalẹ̀ rẹ̀ ní ìtò ṣe nígbà tó wà lórí lórí irun bákanáà wà fátihì lè bá lè àìṣà àti ilẹ̀kùn tó ṣí fún ya wa àìṣà wà náà wìzálíká máa yà fún alóòlè lè hajjá tí wà lè bàyá nìlì jawaz àti àwọn nǹkan mẹ́ta ara nẹ́bí tó ṣe tó yẹ pé bùkátà ló pèpè sí àbí ó fẹ́ ká mọ̀ pé nǹkan yìí o tó bá ṣẹlẹ̀ tó wà jáìz tó tọ́ ni tí ò bá ìrun jẹ́ eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin alharakatul mashru'a ó ní tó wà lẹ́gà tí ó tako ẹ̀sìn movement tó wà lẹ́gà tí ó takẹ̀sìn tó lè ṣẹlẹ̀ lórí irun wàyí alẹ́ ti yàtọ̀ alákùbíyà maslahatu sọ́lá onídẹ́ pé àǹfààní ìrún rọ̀ mọ́ tàtàkọ́ dúmí lìlìmọ̀kánì fàádìl bí kálù alẹ́ nìkan jáde káwà sún síbẹ̀ àfiṣẹ́ àbá àfiṣẹ́ lẹ́pẹ́ sáfú tó tẹ̀lé láwà ẹ̀pẹ́ iṣẹ́ yẹn òpò àbí àbẹ́yí ẹ̀gbẹ́ lára àrùn ni ẹni ìyẹn ò tí ìbànújẹ́ bákan náà wàdùnú wìlì sáde kálàlì sòfò àbí ká súnmọ́ láti dí kálàlì àwọn àlàfo tó wà ní sọ́fù pẹ́yàlẹ̀ wà lẹ́yìn kẹjá ẹ̀rì àyẹ̀wà pa tó ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wá sún láti kọ́fà bẹ̀ẹ́ nílé nínú àwọn àǹfààní ìrun ni ayẹ́pẹ́ ní irú ilé ilé ṣẹlẹ̀ ìta fikún ni pé ẹni tó ṣe sútúrọ̀ sútúrọ̀ tá a ṣe ìyẹn tí gàgá tá a dí bí a èèyàn la fi ṣe tẹ́nì ẹ bá dìde káwò ibi tó tún súnmọ́ akárìn síbẹ̀ láti kíni láti di gàgá ìgbàmí ìbẹ̀rẹ̀ lómìnira wọn sáfù ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ pé ńgbà tó ń kírun lọ ẹyọ kan ti bọ́ fún ńgbà tó sálámù gbogbo táwọn sábò alákọ̀ọ́tọ́ kọ́fà rẹ̀ ó bá di kíni ó bá dìde a sì mọ̀ pé ní ìmáàmù o sútúrọ̀ ìmáàmù ní sútúrọ̀ àwọn àjẹmọ́ gbogbo onídìí sútúrọ̀ àbí kúrẹ̀ yẹn ni mo gbà ní sọ́ọ̀bù kọjá iwájú mọ́mù nǹkan sáà mọ́ gbà ìmáàmù tó wá sí sútúrọ̀ fún àti sálámù àbá ń kírun táà tí ì kí tán àwọn tó wà ń sáfọ alákọ̀ọ́kọ́ jẹ́ sutura ọ̀fẹ́ tó wà fún sáfọ ẹlẹ́ẹ̀kejì ìgbéyà ilẹ̀ kákẹ́wà lùkúnà bá sàskárì wọn bá ń dìde láti sọ́fọ ẹlẹ́ẹ̀kejì wọn bá ara rìn sí àkọ́kọ́ ó jẹ́ pé yóò giri ni ó jẹ́ sutura fún irú yẹn náà kò sí ti ìdí ìṣiṣẹ́ lọ mẹ́tọ́ ni ẹ̀ lọ́rọ̀ àǹfààní pé ńgbà tí màmú bá ti sálámà sọ́tọ̀rọ̀ tó ṣe fún ọdíde gíní òṣìṣẹ́ ìwọ̀n wà wáwé fúnra rẹ̀ láti wá sọ́tọ̀rọ̀ mi náà a ní áùtàkónù harakatu lè fi ilẹ̀ mahmudi mahmurin bí katakọ́dùmùn musallin wàtàkùrihim fi sọ́látìl khawfi awi dọ̀rúrati kankọ́vi mi halaka a ní irú ẹ̀ náà ni àwọn iṣẹ́ tá a ti ẹ̀fẹ́ eléyìí mahmud nǹkan tó dáa ní àfẹ́bẹ́ ẹni bí ká lọ wájú nígbà tá à ń kírun ojú ogun ká lọ wájú ká padà sẹ́yìn ẹ̀pẹ́rin ó ṣẹlẹ̀ ìrun ojú ogun bá ṣe ń kí oríṣiríṣi ni a ti ṣàlàyé ẹ̀ wa nínú ọ̀nà kan ni pé káwọn kan wà wájú àbí àyíwá àtàntẹ̀yìn kájọ máa kírun lọ kádé bí rùkú kájọ rùkú gbàtàbà sujúd káà ti wájú nìkan ṣe kíní kan lọ sujúd káàtẹ̀yìn sì dúó kan máa wò wọn kí ogun mọ́ dorí kodò lẹ́ẹ̀kan náà káwọn ta máa wá bàbá dìde ẹ̀rí tó bá di rákẹ́ lẹ́ẹ̀kejì àwọn náà afẹ́káná wá sẹ́yìn káwọn tẹ̀yìn náà wá iwájú eléyìí nínú tí òfin tó burú ń bẹ̀ ni irú rẹ̀ náà ni tí a bá ń kírun àwa méjì ẹ̀yìn kan pẹ̀lú mọ́mù ẹnì kejì wá dé ẹni tó wá pẹ̀lú mọ́mù kó padà lọ bẹ́ẹ̀ tó dẹ̀ dé kájọ sí kíni kájọ lẹ́yìn nìyẹn wọ́n ní irú lílọ́wájú lẹ́yìn báyìí ní ti máa ń ṣẹlẹ̀ lórí irun tá a fẹ́ ni wọ́n ní àbíǹgbà tó yẹ pé a fẹ́ ṣe nǹkan zòyàn a fẹ́ rẹ́sìpẹ̀ mínàlì hálàkà níbi ìparun kan tó fẹ́ bá ó lè jẹ́ pé iwájú nìkan ti fẹ́ ṣẹlẹ̀ ká lọ ṣe ó yẹ pé yìí ni ká ṣe kíni ká lọ ṣe lẹ́yìn tó ti fẹ́ ṣẹlẹ̀ kò sí ti òbúrú mẹ́ eléyìí ni ìtìṣàdé fi yìí tí ń ṣàlàyé fún wa hadith tó tẹ̀lé ni hadith anas bin malik radiyallahu ta'ala anhu ni anna nabiyyi sallallahu alaihi wasallam qala afwan oni anin nabiyyi kayta anna anin nabiyyi sallallahu alaihi wasallam qala qala nabi wa muhammad sabai pe i'tadilu fi sujud ẹ dúró déédéé lórí ìforí tókè àlè ìtìdáàl kádúró déédé lórí irun ní gbogbo ààyè ni kìrìkó wà á ṣe dáadáa ń bí ìdúró ó bá dé ìrùkú wà á ṣe bálabàlá àbí wà á ṣe dáadáa ń bí ìrùkú tó wá ṣe bí ìsùjúdù wà á kàn ṣe bọ́ ṣe rí níbi sùjúdù wàlá yẹ́bùsùtò áhàdókun zèrò àìyí ẹnì kankan yín ò gbọ́dọ̀ dọwọ́ rẹ̀ délẹ̀ ìmbèsà pọ̀lìkẹ́lì gẹ́gẹ́ bọ́ ajá ma ń dọwọ́ délẹ̀ ta ní ó fún ma ń dọwọ́ délẹ̀ ó yẹ bọ́ bá túnlẹ̀ tó no no no ayò ànábì ní ká má ṣe báyìí téèyàn dọwọ́ délẹ̀ bóyá tó bá lè bá ṣe fáwọn obìnrin kó bá ṣe torí pé ìhun tí ń kírun ti pẹ́ kó na ọ̀rọ̀ ọ̀run o kọ́ ọmọ bá ṣe ń kí ni o ẹlòmí lè kọ́run láàrin ọ̀sẹ̀ oṣù méjì kó sì máa kí jẹun tó ti ń kí láti ogún ọdún lọ nínú tánẹ́bì ní ká má ṣe ni ìmbìsáàtì ìgbé apá lélẹ̀ lórí sujud kàmbìsáfìl kẹlì gẹ́gẹ́ bá ajá sí ma ń gbọ́wọ́ lélẹ̀ wọ́n ní àdísì tí ó ń ṣàlàyé fún wa òun náà ni ìfarabalẹ̀ lórí sujud a wá ní farabalẹ̀ kádúó déédéé bóun ni ó ṣe rí ọ ní alálẹ̀ ayé àti lè bẹ́ẹ̀ ti ṣe gbé ilẹ̀ ní òkèdè bí wọ́n ṣe rò ká dúó déédé ká farabalẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ti ṣe ní a ṣe bákanáà anáyú an báṣẹ̀ zira'in fi sujud a ní ẹ̀rí kọ̀ fún wa ká gbá pálélẹ̀ lórí ìrun ní annahu dalilul kasal torí pé àmì pé ìbígbà pẹ́rùn ti súyàn ó dára lẹ̀ ni káàdì máa kírun níṣe sí ikó ti súwá ìṣe sí ìtàníjẹmọ́ ìṣe sí àwọn mùnáfìkì ọlọ́niwá ìdá kọ́mú ilá sọ̀láti kọ́mú kùsálá yọrọ̀ únà náà wàlá yẹ̀kùrúnà lọ́ha ilá kọlíla gbogbo wọn ta dára náà ni

ẹlòmí yóò mọ pariwo yóò mọ kígbe yóò mọ dára ariwo mọ kátó bá dórí irun nìkan ni yóò mọ sùn ó lè sàwádà three hours mọ̀tí mọ́mú bá lọ kan tó gùn díẹ̀ lórí irun yóò ti sùn yóò challenge ka ìmọ̀mù ẹ̀ máa ṣe kíní díẹ̀ díẹ̀ kíní ìmọ̀mù ká ìmọ̀mù lè ka wà dùhá ó lè ló ti pọ̀ jù subhanallah kọ́lọ̀n kó ṣàánú wa àwọn nǹkan mí wà gan tó yẹ pé mùbáhù ní lọ́rọ̀ ayé àbí ó tọ́ bẹ́yìn ò ṣe kò dí kankan kù ní ìgbésẹ̀ ayé yẹn ó tọ́ bọ̀tẹ́ lómi ó máa ṣe bí àkódọ̀ ọ̀nà yẹn subhanallah kọ́lọ̀n kó ṣàánú wa ẹgbẹ́ náà tó bá mọ́ ṣe pẹ́tọ̀ àbọ́mọ́ ní gbogbo àárọ̀ ó lè mọ́ lòkè báyìí fún wá náwà fún mọ́ rẹ̀ ó sì wá rù kú kó ṣe ṣùgbọ́n láì mẹ́ta yóò sì rò lójú ó lè ní àìmọ́mù ah, yóò ti gùjù ìtú wá lòkè tó lọ lẹ́ ńkọ́ irú wọn lọ sí súnbẹ̀ tó tó bẹ́ tí ò bá ti rí yẹn ṣe wọn kódà ara rẹ̀ ò ní gbádùn torí pó ti sọ di áṣùlù ìyẹn dẹ̀ ní mùbá wo lè já wá ìjọ tẹ́yìn bá rí sọ́ọ̀ rí sọ́ọ̀ ṣe náà kò sẹ́ni tí ó mú ẹ ẹ̀rí ó lè máa mì kó máa sọwọ́ báyìí ìlú táà ṣe rú pé lómi lè ṣe wọ́n gbé nǹkan lé lẹ́yìn one hour tó lóun fi ṣe exercise ní àbí ìgbọ́n tó wà lẹ́yìn mọ́mù tí mọ́mù bá ṣe é tó bá lọ pẹ́ díẹ̀ pé kẹ́yìn tẹ̀ fẹ́ láti káàrí ṣe ó máa ti bọ́mù ìmọ́mù ẹ̀ wá eléyìí ti pọ̀jú bọ́rọ̀ àwọn èèyàn ṣe rí ibi tó yẹ ká ti lo ìdárayá jù lórí wọ́n ní وفيه تشبيه بجلوس الكلب وفيه تشبيه تشبيهه بجلوس الكلب ani nínú àdísá torí kọ́ nípa níbi fi ìṣe sí irú ẹni bẹ́ẹ̀ wé ajá ẹni tí ń dapá délẹ̀ fàínà tẹ̀ṣbí àbìlà àṣíyá ìlẹ̀kàfí fàtí yẹ́dìrú ilà àtàríkì hìfì sọ́lá ẹni torí kí wọ́n máa fi nǹkan wé nǹkan tó yẹ pẹ́rẹ́ ìtàgbọ́yé ni pé nǹkan yẹn ò dá kéèyàn máa ṣe

ètò èèyàn tó tẹ́lẹ̀ fíwájá òyẹ kí èèyàn sáfún pa nǹkan o wọ́n jẹ́ sí mọ́ ìgbẹ́ lòmíì ọ̀tọ̀ ni tí ó tún gbọ́yé ẹwà díìsì kẹta ti kọ́ sẹ́yìn pé ẹni tí ń mọ́mù ẹ́ ṣe nǹkan lórí anẹ́bìtẹ́ ni bí ní kí ọlọ́mọ́sọ orí rẹ̀ dórí kíní orí kẹ́tẹ́kẹ́tẹ́ nínú túnmọ̀ bá

náà àǹfààní tá fi parí àlàyé ni àwọn nǹkan tánàbí sọ lórí ìrun pé kò yẹ ká máa ṣe tó ti fi wá àwọn ẹranko táwọn ẹranko ní máa ṣe bẹ́ẹ̀ anábì ní kò dá kéèyàn máa wò lórí ìrun kalsifati salad bí kọ̀lọ̀kọ̀lọ̀ tí máa ń wò ẹ̀pẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ máa ń ti ti aburú àbí kí ló bẹ́ẹ̀ ẹ ó fẹ́ jí nǹkan ó fẹ́ gbé adìẹ àbí nǹkan yẹn náà wá dí pẹ́ tí pápápá ló yára yóò sáré gbé ẹ̀nà mímí ti mọ̀ wò ní kí lọ fẹ́ nígbà tó fẹ́ jí nǹkan mú ẹ̀nà mí yóò mọ̀ wò ta yóò mọ̀ wo tó ń lọ lórí irun anábì ní kò dáa kẹ́yàn máa ṣe bẹ́ẹ̀ àdísì wá wá fún yìí bákan náà paftirosh kaftirosh sábùrù àti kẹ́yàn máa jòkó láwọn ẹranko abìjá tí ma ń jòkó bí àwọn lion àwọn tiger àwọn namuru tí náà pẹ́ namuru lion ó ní kìnnìún tiger ní ẹkùn àbí namuru ní ó pàdé àbí ewu ní kókò fẹ́fẹ́ ibù ní kókò atúní namuru náà àwọn ẹranko abìjá bẹ́ẹ̀ sábẹ́ ma ń jòkó àwọn ìmọ̀ ṣe ìkàáwù lórí irun kò sì dá ìkàáwù ìpé ká bá fẹ́ jòkó ká sí ìkàá ààrẹ rí ààrẹ rí pé ó lè wà láàrin ìjókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ṣùgbọ́n ńgbà tí èèyàn máa ń ṣe tàṣáàdù kó ṣe ìkàá ààrẹ rí fún ta ní láàrin ìjókòó tó wà ní ibi ìforíkalẹ̀ méjèèjì ẹ̀rí wà ìṣára tí bí i ka àfinábìl káìlì ṣùmùs a ní àbíkẹ́yẹ ma fọ́ sákàjúwé tí ò ní dìbò kátàkan ó ma fi wọ́ bí ìrù ẹ̀sìn ìgbòlúgi ẹ̀rẹ́ tó bá ti yàdìgbò lúgi tó ti já lọ abálẹ́rẹ́ kó yàdìgbò lúgi ó ti dá láború nù kódà ìwọ́tọ́ ní gan yóò ṣe kí ẹ̀sàbúrú fún ẹ̀ bákanáà wà burúkú ka burúkú jamani bí kéèyàn máa lọlẹ̀ bí ràkúnmí tí wọ́n ti kí máa lọlẹ̀ ẹni wá rí ràkúnmí bá ń lọlẹ̀ bó ti ga inú máa lọlẹ̀ kéèyàn lọlẹ̀ bẹ́ẹ̀ àrẹ́bì ní ìtí ò bá mú so àwọn ẹ̀ṣẹ́ sí àwọn ẹranko báyìí kéèyàn bá ń ṣe lórí irun eh, irun rẹ̀ yóò máa ní àdínkù torí tí ò bá mú tó ní ti ń ṣe bá a bá tiẹ̀ ní irun rẹ̀ ò kò bàjẹ́ ṣùgbọ́n kèèṣe kéèyàn wá máa dápara tó bá gbọ́rù nǹkan báyìí torí pé aláìka ọ̀rọ̀ ànábì kan ní wọ́n fi irú nǹkan báyìí dápara pé mọ̀lẹ̀ ti rí yẹn tó jẹ ẹranko kírun ni tẹ́lẹ̀ mi wà dọ̀ àáfà àdísì tí ó lónìí pé ah, tẹ́ranko mọ́ kírun náà lẹ́ranko kírun but ẹni tó ń kírun lè ṣèṣe sí ẹranko kọ́lọ́mọba sọ́nà wa tààrà kí تسألكم أبوية بن البطن وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين